نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يطف وبارد الله سبحانه وتعالى تتنشي يجوكو وني أريني يوم الأحد àmdẹ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ọba tó fi ìyọnu rẹ̀ kó wa kó má fi ìbínú rẹ̀ tú wa ká inshallah al-karim a fẹ́ fi àkójọpọ̀ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ìrun kíkírin lẹ̀ pẹ̀lú àwọn oríkèríkè rẹ̀ ètò jẹ́ òpó ètò jọ́ranyàn ètò jẹ́ súnná a gbore ati awon nkan ti o ye ki a se nbe awon to ye ka mu ni okunkundun ta ba pari irun tan awon to ye ko ki a se ti o fi je pe a n fi daadaa yi kase re nle gege bi o se ninu asole ojise nla muhammad sallallahu alaihi wa alihi wa sallam gẹ́gẹ́ bá ṣiṣọ́ síwájú májẹ̀mú ọ̀ranyàn orí kéèrùn ọ̀làníyàn àníyàn sì wẹ̀ kìí ṣe wípé tí a ń fẹnu pè nàwáìtù sọ̀látà báyìí nàwáìtù sọ̀látà báyìí kò sí nínú ẹ̀kọ́ tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tọ́kọ̀ àwọn sàádé so ká máa fi nàwáìtú bẹ̀rẹ̀ ẹ̀rùn ìfi àdádálẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rùn ni bídí àjò ká fi nàwáìtú bẹ̀rẹ̀ ẹ̀rùn mùsùlùmí tó dìde nílé tó ń bọ̀ ní masjid fúnrun ó ti dàníyàn bọ́tí ń tá a fẹ́ pẹ̀lú rẹ̀ ni wípé gbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn yìí kó pa ọkàn pọ̀ sójú kan bó ń fẹ́ kírun májẹ̀mú lélẹ́yìí tó jẹ́ pé tí ò bá sí ń bẹ̀ kò sírun but kì í ṣe tí a máa fẹnu pé ìgbà àyà mahallu níyà alqalb àyè àníyàn ntí yẹn fẹ́ ṣe irun ọkàn ló wà eléyìí òpó òun ni tó jẹ́ pé a gbọ́dọ̀ mú wa lẹ́yìn eléyìí àwa fẹ́ bọ́ sínú ìrun